fojú ọ̀dájú wò mí ń yé sọ̀dájú gbogbo tó lè táyé rẹ̀ ṣe mò ń ṣe ẹgbọ́n ètùtù tẹ́ ẹ ṣe lásìkò yìí daṣọ bo orí rẹ̀ mi ló kọ rẹ̀ ń jẹ́. ẹ bàbá kí ló ń jẹ bẹ́ẹ̀. pápẹ́ méje náà wà méje pápẹ́ méje. nǹkan tẹ bá fẹ́ fi pẹ́pẹ́ yẹ ṣe wọ́n máa fún yín lówó ẹ̀ kẹfẹ́ ra twenty one a máa rà á méje tẹ fẹ́ lò kẹ lò kẹ kó ìdókù sápò. ló ṣe pé yóò wá yóò jí méjèèjì rè é pẹ́pẹ́yẹ. ẹ pẹ́pẹ́yẹ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. sinimá ti tún pẹ́pẹ́yẹ méje ọdún ládé adékọ́lá kọ̀nàkọ̀nà já tóun tòwú ẹyẹ òdédé bá lórúlẹ̀ ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́. ọdún ládé adékọ́lá ṣẹlẹ̀ yóò lé jù ó tún kóná lálá gbóná jẹjẹjà bí ìjì wọ̀lú pẹ́pẹ́yẹ méje lakọ́lé àfàk tí rọrí ò gbádùn òun sinmi kẹ̀kẹ́ wíwá. ọmọ tí mo sọ fẹ́ tí mo lójú ẹ̀ change di pẹ́pẹ́yẹ lọ́jọ́ sí sọmọ kojú ẹ̀ tún change lé nìyà. Jesus Christ. sinimá ti tún pẹ́pẹ́yẹ méje. gbogbo ẹni ọdún ládé adé kọ́lá bá rí lórí wọn nítorí pẹ́pẹ́yẹ lójú ẹ̀. kí ló dé. àsìkò ti tó ti gbogbo nǹkan tí ń ṣe ọ́ dà omi gbóná tí ń bẹ wájú rẹ ń ọ tẹsẹ̀ bọ́ títí tí ó fi dá lóru èéfín ọ fàmọ́ra ọ fa gbogbo ẹ̀sìn mú tí ó wọnú sàn rẹ tára rẹ ọ nà tọ̀ wọ́n bá ti ṣe yìí tán gbogbo ohun tí ń bá ń bẹ lára rẹ tó jẹ́ nǹkan burúkú pátá ló lọ rèé fi pọ̀ dànù. ìkàlẹ́ ni tó jókòó yìí ah, tí bàbá tó jókòó yìí tí ò bá jẹ́ ká ni wọ́n á sọ pé kí ọmọ wọn kí ó tẹsẹ̀ bọ́ mú omi gbóná. ọmọ gan-an àbẹ̀wò oníkà kan bí ní gbé kiri ìsinmi kó bẹ̀rẹ̀ sí ní fi sínú ọmọ gan-an bíi báwo. pẹ́pẹ́yẹ méje bá another powerful story written produced and directed by Ọdúnladé Adékọ́lá fúnra ẹ̀ starring Ọdúnladé Adékọ́lá Rónkẹ́ Odùsanyà ìyá wẹ̀rọ ẹni ọlájà o lálùdẹ túndé owó kò níran bukola adéyọ ìdòwú adẹnẹkan yọlá adékúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun pẹ́pẹ́yẹ méje sọ̀tà ó ti jáde sórí vcd nìkan kásàgbà marketed and distributed by germany films and marketing nigeria limited the chartered marketer movie city ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos sinimá ti tún pẹ́pẹ́ yẹ méje gbóná rìtìrì tí ó dá jẹnijẹni bọ́lẹ̀ àfi kẹ́ra kẹ́wò kẹ́gbà àti gbẹ́jáde wìtìwìtì ló ń ta ẹ̀ tètè lọ́ra ti yàn. ẹ̀yin lára pé elúwo gan-an like you were very very rich lójú àlá mi yẹn business tẹ́ ń ṣe ń sìn kọ́lẹ̀ ń ṣe lójú àlá yẹn o ẹ kí ni mo á ṣe ní ojú àlá yẹn. ẹ ń kiri pẹ́pẹ́yẹ.